نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيد به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولا نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún alẹ́gbọ̀n Muhammad tí ọlọ́run bá tí ọkẹ́ tí ọgbẹ́ àti àwọn ará alẹ́ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn ló fi wájú ọmọ Islam ìkejìdínlọ́gbọ̀n ipe èwo lọ́lọ́lájú nínú àwọn ìgbàdá àti táàfin ọ̀sìn ọlọ́run a ní àwọn onímọ̀ pín sí ọ̀nà mẹ́rin àwọn alákọ̀ọ́kọ́ ní ntọ́ba ní wàhálà jù òun náà ní ọlọ́lá jù àìsí sọ wípé ìyẹn ò túmọ̀ sí wípé ká máa wá wá nǹkan wàhálà kiri ṣùgbọ́n tí. Si, abá ń fẹ̀sì kẹ́kí wàhálà bá fẹ́ yọ ńbẹ̀ wàhálà tó tún kún yẹn yóò jẹ́ kí ládàá rẹ̀ kó pọ̀ sí i màmá jẹun náà ní pé kéèyàn kò kàn dúró sí ọlọ́run tó jẹ́ pé tó ń ṣe ọba ìlànà ṣẹ̀rí àmọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì sọ pé ìtọ́lọ́lá jù òun náà ní zuhudu ìráyésá ilé ayé ọkọ̀jú síyàn kéèyàn wá kọ̀yìn sí àìsọ pé ìráyésà yẹn wọ́n wà nínú wa nítòótọ́ tí o sí èméjì ń bẹ Islam sì pèpè lọ́bẹ̀ ṣùgbọ́n pé òun ni ọlọ́lá jù kò sí ẹ̀rí kankan tó sojú abẹ́ ń kó pa nínú Quran àbí hadith èyí tí tú nínú suratul kahf ta sọ ní àná ipe ahsanu amala àti nínú suratul pé ọlọ́run bá fẹ́ fi ó da ilé ayé fún wa láti ṣe ìdánwò fún wa pé ta ni ọ̀dà àjùmọ̀sẹ́ apá kan náà àwọn afá nínú wọn ni Hasan Basiri wa àti Sufyanu Thauri wọ́n sọ pé ẹni tó ní zúúdù jù ní ọ̀ńtọ́ka sí ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ọmọ sọ tí wọ́n gbìyànjú lórí ẹ̀ ṣùgbọ́n kí èyí sọ̀rọ̀ tó wá láti inú tíra ọlọ́run àti súnà níbi sallallahu alaihi wasallam so èyí tó bá wà nínú tíra ọlọ́run àti súnà níbi sallallahu láti tẹ̀lé

àwọn ọ̀rẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta tá a mẹ́nu bà lánàá àwọn sọ wípé ẹ ń bá ń wúlò fún èèyàn mùsùlùmí jù iṣẹ́ tó bá ní ìwúlò fún àwọn mùsùlùmí jù lọ́dà jù so àìsọ pé ọlátọ́pọ̀ ńbẹ́ńbẹ́ nínú ẹ̀ náà ni jihad nínú ẹ̀ náà ni ìmọ̀ náà wà ọlá oríṣiríṣi lọ́wọ́ fún un ṣùgbọ́n ní ìbámu sí iṣẹ́ tí yẹn bá ń ṣe lọ́wọ́ ni yóò sọ èwo ni ó dáa ìwòye yẹn ni ìwòye àwọn ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí wọ́n sọ yìí pé al-afdal afdal al-ibada al-amalu ala mardatillahi subhanahu wa ta'ala fi kulli waqtin bima huwa muqtada dhalika al-waqt wa wazifatihi pé ìfẹ́ tọ́lọ́lá jù òun náà ní kọjá yìí pé èèyàn máa sọ èwo lọ́lọ́run si sí lásìkò kan pàtó ní ntọ́ba bá àsìkò yẹn mu sọtaba ti sọ pé iyyaka wa iyyaka nasta'in èrè ọlọ́run la máa ń sìn ní kí gbogbo àsìkò kọ̀ọ̀kan a máa sọ wípé èwo lọ́lọ́lá jù sẹ́ta máa lọ ẹyọ kan péré á wà sọ pé ńlọ́lọ́lá jù á ara àbá àmọ́ gbàwẹ̀ gbogbo gbà á sọ fún lọ́lọ́lá jù ìyá wọn yòókù á mọ̀ fàṣẹ ètò ń pa rẹ̀ àbí kùránì kíkà láàtọ̀ fọlọ́lá jù àbí hákórí jù sòtáwà fi gbàgbé àwọn nǹkan míì ẹlòmíràn ní kọ́mọ̀ wọn lọ hákùránì ní kété kọ́ lọ ilé kéwù à nítorí tó so o lè ní àwáwí pé kò burú àwọn stages kan bẹ́ẹ̀ nu láì fẹ́ pé ọmọ lè tètè ha Quran tọ́ba ti dúró sọ́kọ rẹ̀ nígbà yẹn ẹ̀ fọ́ àmọ́ pé kò sí ìwọ̀n nìyẹn mọ̀fọ́ wá dùn gbòòrí pé kọ́sá ti mọ ha Quran yìí so pàtàkì jùlọ nítorí competition tẹ̀ mọ̀ tí wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà bá Quran tán láwọn èèyàn míì nínú àwọn Yorùbá torí competition lè tájẹ́ sí tiẹ̀ so kò sí dọ́kà àbí wòlímọ̀ wòlímọ̀ tí ó pèrò wá tí ó tún sọ́dọ̀ bẹ̀ tí ó tún gbowó lọ́wọ́ àwọn èèyàn so kí o invest iye one hundred thousand kí o pa five hundred thousand so owó ilé kí o gan àti tán di wàhálà so kọ́ ló ń kọ́ sànù wa kọ́ sàtúnṣe fún wa ẹ lábẹ́ ilé yìí agbẹ́ni ẹlẹ́ẹ̀kẹ́ni la sọ pé ní ọ̀rọ̀ tó lálàáfíà jù ibò wọ mùsùlùmí tó fẹ́ máa ṣe lọ́n tó ń pàdé nǹkan lọ́ọ̀ nìkan lọ́ọ̀ máa ṣe ní gbogbo àsìkò kọ̀ọ̀kan ọ̀ máa sọ èwo ni ìjọsìn tọ́lọ́ọ̀ lásìkò yẹn ìjọsìn tọlọ́run lásìkò yẹn náà ní tí ọlọ́lá ju tó fòrò jù rẹ̀ ọlọ́run káwá mú àpèjúwe wá lórí ẹ̀ kó lè bá yé dáadáa afdalul ibadati fi waqti jihad al-jihad tí jihad bá ti fẹ́ yọ jihad islam jihad ní okun sọ́nà méjì jihad àmù ń bẹ jihad káàsù ń bẹ gbogbo ntọ́ bá fi ń gbógun ti ṣẹ̀fọ́n ìfẹ́ inú rẹ ìfẹ́ ọ̀bẹ sì mú jihadu ni jihadu àmù yẹn ṣùgbọ́n jihadu pé a ní imam a ní olórí a níjọba islam tọ́lọ́mọ ogun ọwọ́ àpèpè pé àwọn èèyàn tí ìfẹ́lẹ́sìn islam wọ́n ti àtàkì wa o kálukú dìde o ibi báyìí wọ́n fẹ́ gbà wọlé o àbí inú àwọn ọmọ ogun ó pè nu ọpẹ́ yìí báyìí lọ pé ìsìnkà báyìí so láti o jihad tá a bá fẹ́ dáàbò bo ẹ̀sìn ní wọn kò ní jihad musayafa láti fi sẹ́fù láti fi dà láti o jihad yẹn jihad náà ní tọ́lọ́lá jù láti ṣe láti fi dáàbò bo islam àti orílẹ̀-èdè islam àtàwọn mùsùlùmí anabi wa sallallahu alayhi wa sallam sọ pé alijihad máa ń fi ń nílá yóò lọ́nà fẹ́yà jihad wọn máa wà kálífìyà mọ́ òfìdé ni wọ́n sọ di fíìlù máa bí o àwọn tutù kùtù wọ́n ní o ti di past ten àwọn tutù kùtù nìyẹn o máa gbé iṣẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ ní jẹ́bẹ̀ ọ sọ pé màá bọ́ ikú fi amúrí mọ̀ ń bọ́rọ̀ mi lọ àjìhádù máa gbé ilá yóò mi lọ́kìyà so jihádù musáyàfà yóò máa lọ láéláé ní láti tẹ̀ àmọ́ ọlọ́run fi dé. lásìkò jihad tọ́ba fẹ́ yọ jihad lọ́lọ́lá jù téyìn ò fi súnmọ́ lọ́hùn. kódà bọ́ bá kọjú kéèyàn ò lè yan náfìlà lóru kéèyàn ò lè gbààwẹ̀ lọ́sàn. ṣàǹtọ́ wa ti bọ́ sínú jihad ó ti bọ́ sí travelling nu ó ti lẹ́tọ́ àti fàwẹ́lẹ̀ náfìlà kò fi apara tọ́ba ti di wọ náfìlà bali wà máa ń taraka ìtìmọ́ wà mí ń tẹ́rìkì ìtìmọ́ mi sọ̀lá àti lọ́fàrọ̀ kàmá fi halakal am kódà ó lè fa tó jẹ́ pé ẹ ní máa ti gbogbo oríṣi ìrún pé mọ́ gẹ́gẹ́ lọ́wọ́ ti sàlàyé ẹ̀nu Qur'an tẹ́lifí tí jẹ́ àdìbá lè tán orí ẹ̀ máa fi pé aláhùgbà sẹ́ni aláhùgbà àbdà ọ̀bánà wàlá kàlà àmì ẹ̀ máa sọ wọn wọ́n jẹ́ pé tẹ́ bá lọ forí kan lẹ̀ báyìí wọ́n dábòlẹ̀ fún yín ni ẹ̀ sì ń ní ìrún lọ ẹ̀ sì ní tún kí mọ́. ọlátọ́pọ̀ ló ń bẹ fún jihad nínú ẹni tó àánú sọ́ọ́tù tọ́wọ́bà ayàwó rẹ̀ lẹ́bùn ọlọ́ọ̀bá sọ wípé inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna يقاتلون في سبيل الله فيقتلون أو يق... فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم قالوا دجاجوا نوبا لكيولا اشترى من المؤمنين أنفسهم قالوا انترى اتزدين دي لدى المؤمن يوددوا أميوا وأموالهم أفدوكي tí wọ́n máa na tójú ọ̀nà àtòmọ́ ọlọ́run tí wọ́n lọ ṣe jihad tó bá ti lọ ṣe jihad ó ti dágbére ńlẹ̀ ó ti kọ wà sí yàrá lẹ̀ tó lọ́n bá lọ padà wọ́n lè la ẹ̀rà àbúrò ọ̀bá padà tójú ọ̀nà lọ́rọ̀ ọlọ́run ní ẹ̀mí rẹ tó ń kó lọ àti dúkìá rẹ wọ́n ti ṣe díndín fún ọ bí a nà láwọn òbí jánà ìpè ń bá lọ tójú jihad yìí àjẹ́nà ní lọ yòókọ́ ti náà fi ìtẹ̀rí ilé wọ́n máa gbógun ti àwọn káfìrí lójú ọ̀nà tọ́lọ́m nítorí tọ́lọ́m ètò ìfẹ́ nu tí káfíń bá sọ pé la ilaha illallah ó fi ilẹ̀ ní ọ̀gbọ̀dọ̀ pa ọ́ kọ̀bá àjẹ́ yìí kí wọ́n fẹ́ fi mórí bọ́ ni tọ́ba fi lè pa lẹ́yìn ìgbà náà ó ti dẹ́sẹ̀ lọ́dọ̀ lọ ìfẹ́ ẹnu tiẹ̀ lójú ó fẹ́ fi mórí bọ́ ìfẹ́ ẹnu tiẹ̀ nù ìfẹ́ tọ́lọ́ ni pé wà ń jánà ìwúlé sẹ́lẹ̀mí fájínà hàlà àwọn tọ́wọ́ àkàlẹ̀ Allah tí wọn bá ti sọ fáwọn ọjà mọ ẹyà ẹyà ẹyà fi wọn lẹ ẹ má bá wọn jà mọ bẹ́ẹ̀ náà sì ni tí wọn bá ti juwọ́ lẹ tí wọn bá ti pé àwọn àwọn wàyí ni akọ ọmọ sọlá wàyí ni akọ ẹ wàyí ni akọ ọmọ sọlá táwọn akáwù zakata fákàlì ìṣẹ̀bí làwọn tí wọn bá ti ní ìmú yára àwọn ọmọ ẹkí àjọmọ ẹkí ni àwọn ọmọ yọ zaka ẹ fi wọn lẹ ẹ gbọ́dọ̀ bá wọn jà mọ. kọ́ wá sọ pé ah, ọkàn ń sọ bẹ́ẹ̀ ni ìfẹ́nu tara tiẹ̀ ẹnu ẹnjọ́ bá ti rí tí ń sálùwàlà tí ń gírun ọlọ́run ránṣẹ́ kọ́ lọ́mọ owó kọ̀ọ̀kọ́ rẹ̀ káàkiri lọ́ba ti kú ẹ̀wẹ̀ ẹ̀ ti ń zìlà ìgbàkọ̀ rẹ̀ bá wá da láàrin wọn àtọ́lọ́ ojúṣe tiẹ̀ tọ́lọ́ ń wọ lórí ló ti tiẹ̀ kódà ó tún nígbà tó rí náà ìkọ̀kọ̀ rẹ̀ ọlọ́run ọ̀yàn wá káwọn mọ̀ pé ti ń bẹ lọ́kàn rẹ̀ rí a lẹ́nu ẹ kódà kó bá jẹ́ pé ń tọ́ ń sọ ní bẹ lọ́kàn rẹ̀ ń tó tọ́ o ti gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí kò ń sọ pé onímọ̀ kọ̀kọ̀ nu onímọ̀ ti ń bẹ lẹ́yìn ẹ̀dá. inna allaha ashtara minal mu'minina anfusahum amwalahum bi anna lahumul janna ọlọ́run ti fi di ń bí lọ́dọ̀ àwọn ọmọ mi ní òdodo ó ti di ń bí fún wọn pa ẹ̀mí wọn àti dúkìá wọn bíi tí wo ló ṣe fún wọn ó náà nípa àlùjánnà máa jẹ́ tiwọn yuqatiluna fi sabilillah wọ́n máa jagun sójú ọ̀nà tọ́lọ́m fàyẹ́kútúlù ọlọ́run lè fi wọ́n sùkò ń gẹ́ kọjá pé àwọn ní ọ̀pá káfìrí wọ̀yọ́kútàlù ọlọ́run lè fi kọjá pé àwọn ní káfìrí ọ̀pá ṣùgbọ́n àdéhùn tọ́lọ́run ṣe pé wọ́n wà jẹ́nà yìí وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن àdéhùn ọlọ́run ni tó jẹ́ ti òdodo ọlọ́run ti sọ sínú àtàwọ́rá ti musa alayhi salatu wasalam ó sọ sínú injili ti isa alayhi salatu wasalam ó tún wá sọ sínú qur'an ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wa man awfa bi ahdi min Allah ta ni fi pé àdéhùn rẹ̀ tó dàbí ọlọ́run. فاستبشروا ببيعكم الذي بايعتم به ẹ máa gbàrọ òdùnnú pẹ̀lú díndín tẹ ẹ fi yẹn àlùbẹ́rù títà rírà kéèyàn fi nǹkan dín nǹkan náà ń jẹ béèrè bóyá pé ìwọ gbé nǹkan fún mi èmi náà fún nǹkan ìyẹn fi ń pè ní béèrè láti di báà gbọ̀ndà apá apá lọ sílẹ̀ báyìí ni wọ́n ń pè ní báà òdùnnú gbèdè lágbáwá. onífà sẹ́pṣirò bíbẹ́ ìkúmọ̀ lẹ́bí ibà ẹ̀yà àtúnbẹ̀ bí n dídẹ́ ti sàdéhùn yìí fọlọ́n fẹ́ máa ti jẹ́ àbí tẹ̀bí ìlìlá ẹ máa gba ìró ìdùnnú látọ̀dọ̀ ọlọ́run pé àlìjánná lẹ́wọ̀ wàdà àlìkà húwa lùfọ̀ oṣù làwọn yìí èrè ìjẹ́ ńlá ìlélẹ́yìí àjẹgbé láti òfin jihad bá ti ṣẹlẹ̀ jihad musayafa nítorí orí jù náà ní kíni o kéèyàn lọ síbi jihad yẹn ṣùgbọ́n gbà mí yọ o ọ̀ràn yẹn lè lé yẹn lórí gbà mí kò ní jọ̀ràn yẹn gbà tí máa jọ̀ràn yẹn tí máa bá ní gbogbo yẹn dìde ọ̀yà agbègbè yìí ma lo lọ ó tú láti lórí ni kò gbọ́dọ̀ mọ́ lọ. bẹ́ẹ̀ náà ni tọ́ba jẹ́ nọ́sọ́rà tọ́ba jẹ́ àrùn ọlọ́run tẹ́lẹ̀ pé ha tẹ́jìrà rẹ yìí ọ̀rọ̀ wa nù sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Huraira tí kò jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ayyul amali afdal wọ́n béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam pé ayyul amali afdal èwo nù sẹ́lọ́lọ́lá jù gẹ̀gẹ́ dáǹtọ́ náà nù ètùtù ọlọ́run sọ̀tọ́lá wa fèsì pé ìmánu billahi wa rasulihi kéèyàn onígbàgbọ́ mi tó jẹ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ òdodo tí ń bẹ nínú Qur'an ètò ilẹ̀ ní sunna àdúgbò sallallahu alaihi wasallam òní gbogbo wa àti tí wọn bá ń ṣe é fún ọ gbogbo ẹgbẹ́ tí wọn bá ń pè ọ sí tí wọn bá ti yọ tawhid kò mbẹ ètò ìsàkó mbẹ ẹ̀tàn jẹ ni gbogbo ń tọ́ba lọ fẹ́ ṣe tawhid lọ́gbọ́dọ̀ kọ̀kọ́ nílẹ̀ náà ònlẹ́ ńlá àmọ̀ ìṣẹ́lẹ̀ lórí ẹ̀ ń tí èsè mùsùlùmí tọ́ba kọ́ mọ́sálásí tí ọba bá wà lọ jagun tó ṣe oríṣiríṣiríṣi fáwọn mùsùlùmí kò sí ládàkẹ́ tí kẹ́ gbọ̀n ọjọ́ lọ. torí pé ìmáàlì ìpìlẹ̀ ìmáàlì yẹn kò sí fún ìmáàlì ní ọmọ gbogbo nǹkan lé lórí. tí ọba ti sí ìmáàlì yẹn nígbà tí ó sì nǹkan kan fún ni faqadimna ila ma amilu min amali faja'alnahu haba'an mansura iṣẹ́ rẹ̀ òfo lásán ni ọjà sí bẹ́ẹ̀ náà ni tó bá ti lè jẹ́ pé wọ́n ń ṣe wá àṣì fún ọ wọ́n wá yọ tàwíìdù sẹ́gbẹ̀ẹ́ kan ah! wọ́n ti fi ọ tètè sàkó mẹ́ anabi wa sallallahu alaihi wa sallam bílẹ̀ pé ayyul amal afdal èwo nínú sẹ́ ńlọ́lọ́lájú ìmánu billahi wa rasulihi ṣé ọlọ́run sọ̀tà sọ pé nígbàgbọ́ sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ iṣẹ́ ọkàn nu ọpọlọ àdìọ́kàn iṣẹ́ náà ni kéyìlá wọ́n tún wá béèrè pé tó màmá àgbà lẹ́yìn yẹn ń kọ́ òjíṣẹ́ ọlọ́run ní alìjìhádù fi sabilillah kéèyàn máa jagun sójú ọ̀nà tọ́lọ̀ ìtumọ̀ sójú ọ̀nà tọ́lọ̀ ni pé káàlì sànńdì wájú ti là tó fi ń wojú rẹ tọ́lọ̀ kì í sì rẹ̀ nù rẹ̀. kéyìlá tó màmá àgbà wọ́n tún wá béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo tún ni ó ní hajj mabrur òun náà ni hajj téèyàn bá ṣe tọ́jú hajj gíní mabruru hajj téèyàn ṣe tó ṣe láti dáa tọ́ba kíra ọlọ́run àti súnà àlùsọ̀ sọ́là ọ̀rọ̀ tó wá ń Muslim náà èmi máa kọjá pé àti Muslim yẹn máa mú náà a mú ọ̀sọ́ dúró mi tí n ta fẹ́ bá ti wà ń bẹ̀ torí àwọn méjèèjì náà lọ ọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud kọlọ̀n kọ́ yọnu sí ó ní sa'altu nabiyya sallallahu alaihi wa sallam ayyul amali ahabbu ila Allah èwo ni nínú sẹ́ tọ́lọ́n ọba nífẹ̀ẹ́ sí jù ẹni eléyìí ìmánì ti dúró ni wọ́n ń béèrè pé èèyàn ti ẹ fara ṣiṣẹ́ ìwò lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù anabi sallallahu alayhi wa sallam wàá fẹ́ pé as-salatu ala waqtiha kéèyàn ọmọ kírun sásìkò rẹ̀ àwọn onímọ̀ sọ pé àsìkò lọ́lájú fún ìrun àsìkò tó wá kọ́kọ́ wọlé náà ni ìwọ́tọ́ ọba lọ lára di àárín àsìkò ìwọ́tọ́ lọ lára di ìparí àsìkò ọ̀ọ́dẹ́sẹ̀ rárá ṣùgbọ́n fọ́ọ́bìlì ló ṣe òsì afdal ntọ́lọ́lá ló ṣe òsì ntọ́lọ́lá jù.

tí wọn bá ti láyé mọ́ dáadáa rẹ náà ní pé kọ́ ọmọ ti sàrà fún wọn tí wọn ti kú lórí yìí mọ́ àwọn ọ̀rẹ́ bàbá rẹ ìyá rẹ máa bẹ̀ wọ́n wò kọ́ ọmọ ti dáadáa sáwọn náà ọwọ́ àwọn àdìsí bẹ́ẹ̀ mọ̀lẹ́bí rẹ nídìí ìyá nídìí bàbá máa dà wọ́n pọ̀ arákùnrin ti dáadáa sóbì rẹ náà yìí á tún bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé èwo ló tún yẹn òjijì ọlọ́run ní alìjìhádù fi sabilillah oní àní jíjagun sójú ọ̀nà ọ̀gọ́lọ́ ọ̀rọ̀ tó wá nínú sọ́yìn muslim látọ̀dọ̀ Abu Hurairah wọ́n sọ pé kí ìlàlẹ́ nàbí sallallahu alaihi wasallam máa yá àjẹlẹ̀ alìjìhádù fi sabilillahi azza wa jalla kí ni ó lè ṣe déédéé jíjagun sójú ọ̀nà tọ́lọ́run jíjagun tèwo ẹ̀dá mi lóhùn. dịga musayefa musa ìjà ka nǹkan ìjà sójú ọ̀nà tọ́lọ́ nítorí ẹlòmíì yọ ọ́ sáwọn dalúrú pọ̀ mọ́ sábàtì ni yọ pọ̀ mọ́ da gbogbo ẹ̀kọ́ bá ti ń túná sùn nítorí ìfẹ́ inú àbí manhaj àbí ojú ọ̀nà da gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn kọ̀fẹ́ wọ́ọ̀rì pẹ̀lú pé kí ni ìtọ́ka gbólóhùn ń tọ́ka sí láàyè yẹn àwọn afáàsì ti wàhálà lórí àwọn tí làtí ẹni sẹ́rí wàdí ti pọ̀ rẹpẹtẹ fásitì olùbárí fi sẹ́rí sọ̀rọ̀ Bukhari di mẹ́tàlá ni lórí lórí sàlàyé sọ̀rọ̀ Bukhari ẹ lọ tó wà mẹ́ sẹ́rí Nawawi àlá kíni sọ̀rọ̀ Muslim tó náà fi sàlàyé sọ̀rọ̀ Muslim ìdí mẹ́fà ni bọ̀kẹ́lẹ́ bọ̀kẹ́lẹ́ nìkan kan bẹ́ẹ̀ náà làwọn kutubul hadith Awnul Ma'bud fi sharh Sunan Abi Dawud ìdí méjìlá yìí ọ̀nà bẹ́ńlẹ̀ Tuhfatul Ahwazi fi sharh Sunan Tirmidhi afọ Awnul Ma'bud ìdí mẹ́wàá Tuhfatul Ahwazi ìdí méjìlá lọ́nà ọ̀nà bẹ́ńlẹ̀ òfìsè sẹ́rì Sunan Tirmidhi sẹ́rù abdulrahman sayuti àti sindi oní náà wà lórí sunanu nasaai bẹ́ẹ̀ náà ni ibnu maja adubati fuhad oní náà tó ṣe tàlíbù lórí ẹ̀jù méjì lọ gbogbo ẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ ntókù fáwọn àyìnbí ká lọ kà tẹ̀lé gbogbo ẹ̀ ní ibi tó bá rí ọ wà ní ọlá yẹn lójú ní oníjẹ́ wọn mọ́ tàn yẹn jẹ́ ní ọjọ́ kan ọba lẹ́gbà tẹ́lẹ̀ bá wúrú tí yìí ń gbógiri tí yìí ń sọ báyìí tí yìí tún sọ mí tuntun ta kò wọn náà sáré ní ìgbìyànjú tẹ náà ọyá lọ fà sí àjáde ọlọ́run tuntun wa sáyé rọrùn nẹ́ẹ̀tì ti wà gbogbo ń tẹ́lẹ̀ mi bá ń tàn jẹ́ ń gbà tíra báyìí tíra báyìí lọ́wọ́ lórí nẹ́ẹ̀tì èdè dandan ọ̀sẹ̀ máa wá àfa olómi wọn náà lọ́wọ́ lórí nẹ́ẹ̀tì ó sì rí kọ́pì sórí dìrìtì kódà bí wọ́n bá tún sun nǹkan mí nǹkan àwọn míì tó nímọ̀ tí wọ́n tún mọ̀ pé ẹ̀ ẹ̀yẹ wọ́n ti kọ́ ni wọ́n tún fi núsàkù mí wọ́n tún fi hàn àwọn kọ́pì mí tí wọ́n tún fi hàn wọ́n náà wò báyìí wò báyìí wò báyìí wò báyìí kò lè wà pé nǹkan ògbé lọ́wọ́ wọ́n ti kọ́ ni ó lè jẹ́ pàṣẹ kan tó tún wá fẹ́ ti wọ̀ lọ́nà Islam àwọn àfáà ti ṣègbìyànjú lórí ẹ̀ wọ́n ti fẹ́rú sùn rẹ̀ tọ́kọ gan kọ́lọ́ńkọ́ gbà á ní ìbádà fún wọn. ọ̀rọ̀ wa nu sọ̀yìn muslim sọ̀yìn muslim látọ̀dọ̀ Abu Hurairah wọ́n ní wọ́n dé ìlọ́wọ́ àlẹ́ sọ̀tàn pé máa yá àdìlù jihad fi sabilillah ìjagun sójú ọ̀nà tọ́lọ́n kí ló ṣe lè ṣe déédéé rẹ̀ àníbi ọ̀sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sọ́lọ̀ tó fi láàbẹ̀sẹ̀ ti hùnà ẹ̀ ní lágbára ẹ̀ ìbánisọ̀ ó ní wọ́n tún béèrè lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta ìwọ̀n ọ̀ràn látẹ̀sẹ̀ tì rúnà ẹ̀ lágbára rẹ̀ lẹ́yìn ìgbà náà làwọn sọ̀tàn àwọn aṣọ lélẹ̀ kẹta yìí pé masalul mujahidi fi sabilillah kàmásàlì sọ ìmìlẹ̀kọ́ ìmìlẹ̀kọ́ ní tìrìyáyá tìlà láyé fúru mi ń sìyá nínú wàlá sọ̀láàtì àtàyẹ̀rì jẹ́ àlùmùjáhìdì fi sabilillah ta'ala nítorí déédéé jihad fi sabilillah sẹ́nìkan bá jáde tí ìmọ̀ ọ̀hún kò bá ogun ti jọ̀rọ̀ yẹn ẹ jáde ẹ máa lọ jagun ẹ máa bá wọn káàkiri jagun o òṣèlú ọ̀sọ̀tà ló tó lè wá tó ṣe déédéé ládàá ti ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nìkan jẹ́ pé báwọn èèyàn yẹn ti jáde ńlò náà bẹ̀rẹ̀ ìbáàdà mi ìbáàdà wo ni àsọ ìngbàwẹ̀ lójoojúmọ́ láti gbàdá wọn ti lọ jìyà àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ là àlẹ́kọ́ ìmì tó wá ti kí mọ̀ ọ́n nìkan náà fìlà ní kùlà láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni lóru ni àlèkọ́ ní tìbí ayé àti ìhà gbogbo bí tọ́lọ́mbà ti ní ṣe ó sì ń ṣe tọ́lọ́mbà ní mọ̀ ṣe ó sì ń sá fún mẹ́ ọ́n tẹ̀lé àti ẹ̀ tọ́lọ́ láyé fúru mi sì yá mi wà látọ̀ láti kò fijọ́ kankan dáwẹ̀ dùn àti àti irun àtàyẹ̀jẹ̀ àlùjá ìlú fi ń fẹ̀lẹ̀ ìlẹ̀ la tẹ̀ tọ́jáde sójú ọ̀nà tọ́lọ́mbà tó fi wá délé lóṣooṣù kan lọ́dún lò èèyàn bá lọ lóṣooṣù méjì lọ́dún lóṣooṣù mẹ́ta lọ bá lóṣooṣù mẹ́fà láti ń bá boko haram jà láti dọ́yìn lọ́yẹ tó jẹ́ àdùgbò tẹ̀lé lè láì ní làwọn èèyàn kan lọ bá wọn so ìjẹ́ ọmọ tèmi tí wọ́n èdè tí èèyàn ní boko haram kan. ká lè mọ wípé ntí ọlọ́lá jù lásìkò kan iná ẹ̀ ní ntọ́ bá jẹ́ ntọ́nà ń bí ìrìkù lásìkò ńlọ́lọ́lá jù àsìkò jihad kò sí tó lè dípò rẹ̀ àfi jihad fi sabilillah. ọ̀rọ̀ wa nù sọ́yìn muslim látọ̀dọ̀ abu sa'id al-khudri ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé yá àbá sa'id man radiya billahi rabban wa islam dinan wa bi muhammadin nabiyyan wajabat lahu eré àbúfẹ́ ilé ẹ̀kọ́ dérí ẹnba ti yọnu nínú ara rẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tí mọ́sálásí lásán àbí ẹmọ wí ẹ láìla ìlàlá mẹ́wàá mẹ́wàá mọ́mídù rọ̀sílẹ̀ láì láti sọ̀tàn láìla ìlàlá láì àà ìlú nǹkan láǹzọ̀ asàfúlà mẹ́wàá mẹ́wàá iná láàzọ̀ àfúrọ̀ yìí láti sọ̀tàn láàrẹ̀ ọ̀daràn burúkú sí ni ó ti fi ibi ọ̀ràn tí ó tàn padà sí ń bẹ́ẹ̀ nulẹ̀ rẹ̀ efu àlàyé tọ́fẹ́ rún láwọn pa ààyè náà ni ó jù sórí iná kètì ìṣiṣẹ́ kan ni lọ́wọ́ ti kú wọn mọ́sálásí ibẹ̀ nìjọ ń lọ ìdàpọ̀ ń dàpà tọ́fẹ́ kọ́ yọrí jáde fún ọbẹ̀ fẹ́ù lórí kátàlì tọ́fẹ́ ṣe ọbẹ̀ asàfúlà mẹ́wàá mẹ́wàá ilẹ̀ láàdá fúnra ẹ̀rọ yìí kábíyèsí kọ́kànlá rẹ̀ ó ti wí asàfúlà asàfúlà asàfúlà asàfúlà ìyókọ́ là ń sọ̀rọ̀. ẹgbọ́n òjijì ọlọ́sọ̀ tọ́lá ẹgbọ́n yé dáadáa o máa ń rọ̀ bí yàbí láàyò rọ̀bà ni ẹ bá yẹ kí ó finú fídọ̀ láti inú ara rẹ̀ ọjọ́ ń sí pé ọlọ́run ni olùtọ́jú gbogbo ẹ̀dá ẹni rọ́bù wábìlì ìsìláàmì dìínà ó sì yọ ọ́nú sí ìsìláàm ìjuwọ́lẹ̀ fọlọ́n ìlànà anábì sallallahu alaihi wasallam ìpè ní ẹ̀sìn wábì muhammadu nàbí jan ó sì gbà pé anábì wa muhammad anábì ọlọ́run wájà bá tilà àjẹ́nà di túláàsì fún ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wọ́n kó o ṣe túláàsì fún ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún rẹ̀ àjẹ́nà ti rìnlẹ̀ fún ẹni bẹ́ẹ̀. fa abu láha abu sẹ́yìn à abu sẹ́yìn yọ wá sí mọ̀ pé irú ọ̀rọ̀ wò lànà bíi yìí ẹ máa gbọ́ ohun tí máa náà láàmú kan ní man radiya billahi rabban wa bil islami dinan wa bi muhammadin nabiyyan wa jabat lahu al janna òsì ọlọ́run wá ti bẹ́ẹ̀ thumma qala wa ukhra yurfa'u biha al abdu mi'ata darajatin fil janna òsì ọlọ́run wá sọ pé ìmí ìtún wá ń bẹ o tó jẹ́ pé ipò one hundred lọ́lọ́run ó gbéga fún mọ́mì ní òdúdú nítorí ẹ̀nu àjẹ́nà láàrin ipò kọ̀ọ̀kan ipò kọ̀ọ̀kan dàbí ti bẹ láàrin sánmà àtìlẹ̀ ọ̀ndúrẹ́dì ẹ̀ ni wà máa bẹ fún qala wa ma hiya ya Rasulullah ọwọ́ á ní kí nìyẹn rẹ òjíṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run wa sọ pé alìjìhádù fi sabilillah alìjìhádù fi sabilillah òun náà ni jìhádù fi sabilillah kọ́ máa jagun sí ojú ọ̀nà tọ́lọ́run nígbà tí ìjagun sójú ọ̀nà tọ́lọ́run tó bá dé ẹ̀wù ọlá ti ń bẹ fún un ní àsìkò tiẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn wá ní ọ̀nà oríṣiríṣi mo rò pé ìkejì yẹn ni wọ́n sọ ni ìlójú pé ilé ìmọ̀ ti wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan so ọ̀sẹ̀lẹ̀ sí àbúṣe ìdí lòkúdírí ọ̀sẹ̀lẹ̀ sí àbúdá dídá nígbà táwọn ẹ̀sọ̀ sáà ń sọ gbólóyìí sẹ́yìn pé à yọ wà jẹ́ náà lọ́wọ́ à ẹni wà yín zà náà wà yín fara kódà kó náà. kódà kọjá ibi ìmọ̀ jalè àìsàn sáà gbèsà yọ wà jẹ́ náà lọ́hùn kódà kọjá ìjìnà kódà kọjá lè ṣé ìwọ lọ làjẹ́ náà ni ṣe bọ́lọ̀ ni ìfẹ́ inú ọ̀gbọ́dọ̀ kún ẹ̀sìn àti àlàyé ẹ̀sìn ìfẹ́ inú ọ̀gbọ́dọ̀ kún ẹ̀sìn àti àlàyé ẹ̀sìn ẹni tó jalè ẹni tó ṣe ìsìnà ẹni tó parọ́ lóríṣiríṣi wọ́n lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run nínú àánú rẹ̀ ó lè mójúgbò fún ọ kọ̀ wá kàn wọ́ kọ́ wá sọ pé ara ara òun kankan o ìrẹ́ la gbọ́ pé kódà bí yẹn bá ti sìnà tó lu mọ́gùn tó kú bẹ́ẹ̀ o ní sọ pé iná ọlọ́ọ̀mí ọwọ́ kọ̀ọ̀kan o o lè jẹ́ mùsùlùmí fẹ́ẹ́ pé àṣìṣe ṣetán ló gorí ẹ̀ tó fi lọ dẹ́sẹ̀ yẹn lè jẹ́ pé kò gba òní mọ̀ tí yóò kó lọ́kàn rẹ̀ ojú ọ̀nà àwọn ẹni rere pé láàyò káfáwò mú inú ìdíjámbé yìí ẹ bá ti jẹ́ mọ́mìnì á gbọ́dọ̀ sọ pé di kéèké yìí pẹ̀lú ẹ̀sẹ̀ kẹtọ́ bá tẹ géèrò ṣíríkì kí èsè yẹ bọ́ kọba àjẹsẹ̀ ńlá kọba àti láti léra wọn ẹ gbọ́dọ̀ torí ẹ̀ pé á èrò náà lélẹ̀ ọtí ló mu ó tún súnmọ́ obìnrin lómi ó tún lùmọ́gùn bẹ́ẹ̀ náà wọ́n tó kọ́ tí mo lẹ́nu tó tó tó mú lọ́tò bí. kọ̀ọ̀sá èrò náà lélẹ̀ rárá o ní sọ̀rọ̀ Islam. èèyàn ti fẹ́ẹ́ kírun fún wa ọwọ́ àlọ́ ọ̀lẹ̀ lọ́ba di pé ọbọ̀ kálí kìí àwọn ẹ̀wù tí tó di ọlọ́ ìmọ̀ọ́mù ó sì fẹ́ẹ́ kírun fún wa kó tà á ti gbé kà mọ́ ọba àti kíláká àkọ́kọ́ kọ̀ọ̀sá àwọn èrò àdìdẹ́ náà ní ọtọ́mátìkì ọ̀sán àmà kọ̀ọ̀kan tọ́lọ̀ ti pamọ́ fún everybody ni àmà bẹ́ẹ̀ lọ́hùn fún ẹni kí tọ́lọ̀ tó gbàgbọ́ rẹ̀ àmì oríire ó kú sórí ìbáàdà ìlàwárí àti ìdúbà náà. lẹ́yìn àwọn àmọ́ pé àwọn bàbá wa wọ́n bẹ lágbègbè náà àdúrà ló ń ṣe o <laughs> àdúrà ló ń ṣe o ẹ̀kọ́ lọ́wọ́ gbà bẹ́ẹ̀ àtàwọn náà àtàwọn bàbá wa o àtàwọn ìyá wa náà kọ́ ló ń kó náà ọlá tóbi ọlọ́run rẹ̀ sọ àkìdá lélẹ́yìn ọlá jihad oná làbádé bẹ́ẹ̀ inú sọ̀rọ̀ muslim látọ̀dọ̀ abdullahi ibùnú abi kọ̀tádà ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abu kọ̀tádà ipò ń gbọ́ tí ń sọ̀rọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam annahu qama fi ń bá zakara lahu ipò òjijì ọlọ́dún yìí láàrin àwọn sàbí rẹ̀ sallallahu alayhi ọwọ́ ń sọ fún wọn pé ọwọ́ ń sàlàyé fún wọn wípé anadi jihada fi sabilillah wal imana billahi afdalul a'mal ìjagun tó bí ọ̀nà tọ́lọ́hún àti ìní ìgbàgbọ́ sí ọlọ́hún olójúṣe ọlọ́hún ni ní tọ́lọ́lájú nù sẹ́ ọkùnrin kan wá dìde lọ́wọ́ ni ya Rasulullah ilé òjúṣe ọlọ́hún àràyíta in qutilitu fi sabilillah tukaffaru an khatayayi. sọ fún mi náà èrè òjijì ọlọ́run tí yẹn bá pa mí sójú ọ̀nà ọlọ́run mo ń ṣe jihadi lọ ní yẹn bá pa mí tí yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́ òjijì ọlọ́run sọ pé náà ń kò tí ń tàfi ìṣẹ̀lẹ̀ ìlẹ̀ là báyìí pé ojú ọ̀nà ọlọ́run ní yẹn pa ó sí yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ wàá ń tàṣọ́ ọ́bìnrin mọ̀tẹ́sìgbó mọ́kùnrin ń ọjọ́ ẹni tó ṣe sùúrù tó ọmọ tí gbégbé ayéwé wo lélẹ́yìí ó ń gba wọn sá lọ́gbẹ́ tán níta ń ta ta ní tẹ̀lé wọn ó mọ̀tẹ́sì báni lẹ́yìn tí ń wá ẹ̀sọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́tẹ́gbèlà òfé ètì ìjà bẹ́ẹ̀rù mọ́tẹ́bìnrin òtí ẹ̀ òtí ẹ̀ fẹ́ ọ̀fẹ́sẹ̀ fẹ́ kọjá pé ń bọ̀ ń fẹsẹ̀ fẹ́ ní ẹ tó rá ọmú ní ẹ tó wá pa ọ́. tí ọba ti síyìn ní ọ̀rọ̀ rẹ kó o ti mọ̀ ọba kú sójú ọ̀nà ìdìjàgùn sójú ọ̀nà kọlọ́m ọ̀wọ̀ àjẹ́nà lẹ́yìn ìgbà náà ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá bèèrè lọ́wọ́ ọkùnrin ni mo ti sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ọwọ́ fún ànábì kí ọwọ́ akúnwú fún àníbi sallallahu alaihi wasallam tó ń bá pa òǹtójú ọ̀nà ọlọ́run tí ó ṣe ìparẹ́ fún ẹ̀ṣẹ̀ wọn òṣìṣẹ́ ọlọ́wọ́ akúrì píìkì ẹ̀ fún pé náà bẹ́ẹ̀ ni yọ pa ogun ẹ̀ṣẹ̀ rẹ́rẹ́ tí lóyìn tí mo wí ìjọba ti wà lára rẹ̀ illa ad-dayn fa inna Jibril alayhi salam qala li dhalik àyàfi gbèsè ó tó nílọ́rùn ẹnìkan ní túkú ọ̀nà ọlọ́run parẹ́ o àbí kéèyàn ọ̀sán gbèsè kó ń gbèsè o òsì ọlọ́run ní pé fàyínà Jibril torí pé Jibril alayhi salam kọ́ọ̀lá lè dàlẹ́ ọwọ́ àsọ̀nù fún un gbà tó ń parí ọ̀rọ̀ tàbọ̀ bọ́n ọwọ́ àfikún fún un pé ilẹ̀ dè sẹ́rí pé bí jihadu ṣe lọ́lá tó tí wọn bá rí kó ń jẹ gbèsè ìtẹ́tọ́ lọ́lá jùlọ bí ẹni tó jẹ gbèsè náà ni pé kó gbèsè mú o iṣẹ́ tọ́lọ́lá jù fẹ́ǹtọ́ jẹ gbèsè iná ní tó ṣe kíni kọ́sà gbèsè ń. Ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ pé mọ́sílù lè gẹ̀ ní yìí zolmon ẹ̀ńtọ́lọ̀ ti ṣe tí ó fi san gbèsè fún tí ọ̀wà san ìwà retí kí nǹkan tó pọ̀ sọ ó retí pé gbàtọ̀ bá rọ̀ lọ́rùn gbàtọ̀ bá rọ̀ lọ́rùn bíbó ọlọ́run ti ṣe ń tọ́ jẹ tó mu lójúmọ́ rẹ̀ tó fún fábílì rẹ̀ mú jẹ ní tó fún ọ níyàn ọ̀la ọlọ́run ti ṣe fún ọ o ti rí ọ̀nà rẹ̀ o sì ní tó fi san gbèsè o tó wá ní ọfẹ́ sí owó rẹ̀ ọ̀pọ̀ sí náà kó tó san gbogbo ọjọ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ lọ́ndà torí túmọ̀ èdè táwọn ìtọ́ sára sọ nìyẹn pé mọ́tòlù lè jẹ̀ ní yìí bọ́lùmọ́nù ìwúwọ́ máa wọ́ òǹgbèsè tọ́lọ́run sì ti ṣe ọlọ́run ti rọ̀ lọ́rọ̀ tá yọ ẹ̀ ọlọ́run ti rọ̀ lọ́rọ̀ tayọ gbèsè yẹn tí ó fi kán ti wà lẹ́ẹ̀ni gẹ̀ẹ́ni yù mẹ́wọ̀n volumun àbòsí ni inú àdéhùn mi ò jẹ́ ọlọ́run fún asálàm sọ wípé nafsul mu'min mu'allaqatun bilaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mí ni tọ́ba kúta wọ́n ò sọ̀rọ̀ ni èyí ni orúkẹ́ rẹ̀ tó wá gbọ́dọ̀ lọ nínú sàárè ní sábàbí gbèsè tó jẹ títí títí wọ́n gbà fún gbèsè tọlọ́run ọmọ tó sẹ́pẹ́rẹ́ gbèsè tọmọ ànábì ádámù tó lè jù gbèsè tọlọ́run aláàánú lọ́lọ́run bọ́ ọ̀sán òsì tó fẹ́ bùkún ọlá ọlọ́run ọlọ́run sì lè ṣe kí ni ó lè sàmójúkú òkọ ṣùgbọ́n gbèsè tọmọ ànábì ádámù túláàsì ni ó bọ́ ọba san láyé ọ̀sán lálùkì àmọ́ iṣẹ́ ẹ̀rí rẹ ló sì fi di iṣẹ́ ẹ̀rí rẹ bá tán wọ́n á máa di iṣẹ́ ẹ̀rú tó táwọn tó jẹ́ mẹ́tọ́ wọ́n á di ilé olórí wọ́n á di ilé olórí ọlọ́run ti wá mọ bí ó ti wọ̀n ọlọ́run ni wọ́n náà dọ́rùn lè mọ̀ wá sí iná lọ́pẹ́sítọ̀ níyẹ omi lè pe ya ma àwọn ọlọ́run ájú oṣù wọn déédéé lẹ̀ tó bá jẹ́ ọ̀nà lè ya ma oṣù wọn tiẹ̀ èso lọ́ọ̀ máa kó bẹ̀ ó pè é sòsíbì ó pè é sòsọ́ọ̀kù àbóúnjẹ adìẹ ńlọfẹ́ wọn lọ́ba kò sórí yẹ́yẹ́ ẹgbẹ́ kan lọ́ba kò sórí lẹ́gbẹ́ kejì òsùn adọ́ ọlọ́run òun lọ́mọ bí òde ṣe ṣùgbọ́n ti ròyìn ẹ̀ pé náà mọ̀ wá sí náà lọ́kọ̀ọ̀sù òsùn adéédé tí ò ní lábòsí ni. kóta ti wà ní gbogbo sẹ́kọ̀ọ́ kan tí ó wé ọlọ́run ti mọ̀ pẹ̀lú ìsìláàmù tó bá ti ń bẹ̀ nínú tiẹ̀ kàkà ní tiẹ̀ gbèsè ní tiẹ̀ òwò ní tiẹ̀ irọ́ pípa ní tiẹ̀ àbùsí ní tiẹ̀ kálukú ló ti lóṣùwọ̀n tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àmọ́ gbé kalẹ̀ níjọba ìdàdìyà wọn kọ́nà dáa fọjọ́jọ́ náà dáa fún àwọn ọlá àti tóbi ọlọ́run ọlá àdùn rẹ̀ jihadu fi sabilillah ìrọ̀lọ́lájú tuntun lè wá fa ìfàsẹ́yìn lórí jihadu fi sabilillah iná ní gbèsè àwọn èèyàn tó jẹ gbèsè tọ́lọ́run bẹ́ẹ̀ o anẹ́sọ̀ká sọ pé awùfùlà kọ́wọ́ kọ́láwọ́ akọ̀bìlì kọ̀bọ́ ní sọ́dọ̀ lè torí gbèsè tọ́lọ́run ẹ pé ọlọ́run lọ́lẹ́tọ̀ jẹ́ ẹ̀kan gbèsè ẹ̀dú ẹ̀ẹ́n tí òun tó bá láyé tí ó sì kí tí wọn náà ti mà lóbi rẹ̀ tó sì kàkíyèsí ẹ̀ lọ́dọ̀ apá kan náà àwọn onímọ̀ wọn ní kò sí wọ̀bí kọ́ bá tù àwọn àwẹ̀ tí ó gbà wọn ní kò sí wọ̀bí kọ́ bá gbà èyí tí ò ṣe fídíà tọ́lẹ̀tọ̀ kó ṣe fídíà bàbá ni ìyá ni bá ṣe fídíà rẹ̀ tí lọ́ fẹ́ ná oúnjẹ èèyàn kan fọ́jọ́ kan bá a ti gídíyà rẹ̀ kó o fi jẹ́ pé ó túlẹ̀ wájú ọlọ́run lórí gbèsè lọ́jọ́ náà ṣùgbọ́n kàkà tí tó sì fi sọ ẹ bá yọ́ mi o ọlọ́run nìkan kọ́ ló zaka o ọlọ́run pàtẹ zaka ni àwọn tálákà ló ní túláàsì ẹ bá yọ fáwọn tálákà bẹ́ẹ̀ náà ni gbèsè tó jẹ àwọn èèyàn tó gbà lọ́wọ́ wọn ẹ bá yọ gbèsè tó tún burú jù tọwọ́ pọ̀ jù ní àwùjọ wa iná ní gbèsè lórí iṣẹ́ iṣẹ́ oúnjẹ tó fún ọ lówó tọ́wọ̀ wá ti dójú àmì oṣù gbowó gbèsè náà nìyẹn náà gbèsè ní lálẹ́ kìámà ọ̀pá tẹ́ẹ̀tì òṣè débi oṣù ẹ̀kọ́ òṣè débi oṣù gbowó níta ẹ̀sìn dọ́kọ náà lọ gbà àwọn adọ́gbọ́n bó ti gbà sí lòdì oṣù tẹ́ pé torí bọ́ tara rẹ ọkàn jẹ gbèsè dọ́ni tòótọ́ ìṣe àmọ́ yíwọ́n tòótọ́ ẹ bá mọ̀ nǹkan àṣẹ bí nǹkan ṣe ń lọ a máa yíwọ́n tó sọ tó ṣe mistake sọ̀rọ̀ pé ọ́n lẹ́tọ̀ sí iye tó ṣáàjì ṣùgbọ́n tí wọ́n jẹ́ ń gbèsè ọ̀sán tí kò jẹ̀gbẹ̀ gbèsè lọ láti fìyà mọ́ ọ̀wà torí inú ti ń dọ́yẹ ọmọ wa jù má ó yẹ fún mi báyìí sí tí wa fún ọ ṣùgbọ́n tí wọ́n wá jẹ́ tó ní pé àdéhùn tẹ́jọ tó ti gba gbowó tẹ́jọ sọ tán à ojú wo ló fi pàdé ọlọ́run ti jẹ́ mọ́ owó àti sáfíìsì ta mọ́ rẹ́ńdà ẹ̀sẹ̀rí ayọ̀ǹda fún afirika máa ṣe ni kò sí ìgbé kò sí ìgbélé ìwọ̀nba tí òfin tó yẹ owó mi náà ẹ̀kọ́ tiẹ̀ kú ń bẹ̀ ọ yàtọ̀ gba ọ̀ràn sọ iṣẹ́ tó fẹ́ ṣeun ṣèlú àkànjọ ìdájọ́ ká máa fowó dípò rẹ̀ ni kọ́ wa ló fi ránṣọ débi pé ọ yẹ fún ọ lówó sí kí ló fi mọ̀ àbí kó o ṣe kí ni o kó o lo ìbẹ̀rù ọlọ́run ó lè claim kò sí problem ṣùgbọ́n kọ́ọ̀mù tí ó lè má wájú ọlọ́run tí wọ́n jọ ń gbèsè ó dáa ju kọ́ jẹ̀yàn gbèsè lọ. ẹ̀ ń bá jẹ́ mùmínì òdodo. jù lásìkò tí àlejò bá wá bá yàn náà ni pé kó ẹ̀tọ́ àlejò fún fọlọ́n kọ́ sànú àwa káàró òjìrè ìyún ti di nǹkan ọlọ́run àwọn àgbàlagbà wọn máa fún àlejò wọ́n fún jíjẹ wọ́n fún mímu omi tó tutù bẹ́ẹ̀ ti gbé pamọ́ láì sí ní fíríjì èlò fíríjì nígbà tí wọ́n omi inú kòkò ó bu wá fún ṣé ọwọ́ ẹni tí ó ṣe nǹkan kan ni wọ́n ti pèsè ẹlẹ́kùn fún jáǹtẹ̀ yìí wọ́n ní ìsìn ó sì wà ní ìlànà ká máa tètè ní àlejò sùlátò tí àlejò bá wá ká ti àtúwájúbò wájúbò ìkran àpọ́nlé ká ṣe é fún káfún lóúnjẹ káfún ní nǹkan mímu bàbá sì lágbára ọbẹ̀ tàjú ká lè jọ wá kànlẹ̀kùn rẹ kó o ní wẹ́kọ̀ ọmọ ẹ̀pẹ̀ ẹ̀ sáà ẹjókòó mẹ́kọ̀ọ́ alọ́mọ ká Kùránì oníkùrà ń lò ládájú ìwọ́n ajókòó jókòó jókòó èyí ìparí bíbí yọ omi ètò ọmọ kàlójú èyí ìkàtán olè dẹ́nu kẹsàn-án ní bàbá àtìlẹ́yìn bàbá ṣetán ìjà kanáà àbùdù ìjà kanáà nítorí bá lọ́la lásìkò kọ̀ọ̀kan láti máa ṣe ìyá àtàná àbùkù kéré ọlọ́run láàmú ẹ̀sìn kan náà ló délẹ̀ ń gbọ́dọ̀ pé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó sì o ṣe ó ṣe fún ìwọ náà má di lásìkò yọ máa sọ̀rọ̀ yọ máa sọ̀rọ̀ ó tó parí ẹ̀ ó tó dìde ó tó lọ tó bí náà wà lórí

mọ́tò lásìkò tó yẹ kó o ṣe wàhálà yẹn lọ́wọ́ gba ìjáde lọ ọwọ́ adé wọn ráre onídàáde ọ̀nà ọ̀tọ̀lọ́nù ìsìláàmù ò gbé wá báwọn bó ti jẹ́ pé ládà kan lọ ń lọ gbà ń jáde ládà kan náà ló tún gbà nílé tó bá mójú tó ti léwu náà ọba ṣètò kalẹ̀ tán ẹ̀hẹ́n ló tó ń fi jáde tó ní nǹkan wọn lọ ń ta ló ní wọ́n mọ sponsor jáde rẹ̀ ìwọ náà sponsor jáde ara rẹ̀ iṣẹ́ tó bá yẹ kó o ṣe lásìkò tó yẹ kó o ṣe ṣe é mọ́fì síbi kan pọ̀ jù síbòmí ọwọ́ àmọ́ ara rẹ̀ ọ gbọ́dọ̀ ti ti fámìlì ìfọ́jù kọ́ mọ́ wà ní àsìkò tó fi máa ti dáwà fi tẹ̀lé ilé là dáwà náà ló ń ṣe láàrin tiwọn náà àti ẹ̀tọ́ wọn ṣùgbọ́n tó ti dáwà fẹ́lómi náà dáa o tún wá jọ ipe tó wá máa ti dáwà àtìta lọ kọ wá ara wọn láre kí wọ́n wá pé ọmọ lágbájá ni kódà ó ti jáde secondary school ṣùgbọ́n kèétí parí kùránì nítorí ọlọ́run ọmọ dáyà ọmọ ẹni tí sójú ti dàgbà ó fi kùránì ní kíkà tàbí àtúkò ti ká ó ti parí ti ilé ẹ̀kọ́ ilé ìwé ó ti parí ó ti parí secondary school ó ti parí primary ti ilé ike tọrọ bá ti kọ̀rọ̀ fi dáwà sí ìṣẹ̀bílì láì wọ́n náà láàrin iwájú ó túnbọ̀ sí pé ó ti fì síbi kan ju bìkan lọ kọ́ the balance equation náà ni iyyaka abudu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo la máa sìn ntọ́ba lọ́la jù láàmú fi sìn ọ́ ní gbogbo àsìkò ní gbogbo òṣèṣì ntọ́ba bá nǹkan kọ̀ọ̀kan mu. òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ti sọ̀rọ̀ fún wa nípa ọlá tí ń bẹ fún dọ́ì ká ṣe àpọ́nlé fún àlejò nínú sọ́yìn Bukhari àtàwọn àyè míì òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu àtijọ́ ìgbìnà ìkìyàmọ̀ kọ́yà akékeré kọ́yà apá àlejò rẹ̀ yìí nínú òru tó lọ yìí mo gbẹlẹ́ nu àfáà kan oníbi ọba ti ṣe ń tànà bíi gbóhùn kìí ṣe mú mílíọ̀nù òdodo nù ìsọkúsọ ní sọ. àwọn gbólóhùn báyìí pọ̀ nínú sẹ̀ríà tí ń túmọ̀ sí pé ìmọ̀ọ́nì wa ń kò ní kí ìpè tán tá a bá lè ṣe nǹkan yìí túmọ̀ sí dàrájà àti níbẹ̀ fún imán ọlọ́run fún ẹnìkan jẹ́ nìkan lọ níbi nǹkan kankan imán tiẹ̀ ó lè gá ń bẹ̀ jù tẹnìkejì rẹ lọ sùkùdù olójú kan ọ̀wà stable imán lòkè imán lọlẹ̀ imán dínkù imán lékún ọlọ́run sọ yìí pé innamal mu'minuna alladhina idha ẹ̀hẹ́ idha dhukira Allahu wajilat qulubuhum. وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون àwọn mọ́mí ní òdodo làwọn tó ikú tí wọ́n bá ti dákọ̀ ọlọ́run ló ti gbọ́ wọn wájú láti kulu buhun ẹ̀rọ ọba wọn nípa ọlọ́run wáyé dáa tuli yàtẹ̀ aléhìm àyàtúhù tí wọ́n bá ti wá ń ka àyà ọlọ́run tí wọ́n ń ka kùránì fún wọn ìmọ̀ yóò máa sàlékún ìmáànì fún wọn ó túmọ̀ ìfún wọn ti ní ìmáànì tẹ́lẹ̀ ó tún wá lékún torí fún wọn gbọ́rọ̀ lọ́lọ́ àti ìmáànì yẹn yẹ̀zí ìwọ̀yọ̀ ń kóso ìmáà lékún ìsì máa dínkù yóò máa lékún pẹ̀lú títẹ̀lé tọlọ́hun gbígbọ́ tọlọ́hun yóò sì máa dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń bẹ̀. sọmọ àtọ́jọ́ pé máa ń ká ànà yóò mínú billahi wal yawmil akhir ẹ̀ ń bá nígbàgbọ́ sọlọ́hun àtijọ́ àjíǹde fáliyókiri mọ́dọ́ ìfàwù kọ́ ya àtàpọ́nlé fún àlejò rẹ̀ kò túmọ̀ sí pé kíni kò túmọ̀ sí wa sàkọlé fún pé kì í ṣe múmi ní òdodo wọ́n lọ ń gbọ́ nìyẹn lọ́dọ̀ ara rẹ̀ ṣe nu tí ó kí máa ń lò pé òun náà ní ìkàràmù wá òjijì ọlọ́run wà á dún ní ìdásùfù yọ ọmú wà lẹ́yìn là ẹ̀bùn tó fún torí ni ẹ̀bùn ni ọjọ́ kan iná ló ní lẹ́tọ̀ lórí rẹ̀ ọ̀sọ́sàn òrukàn ńlọ́lẹ́tọ̀ tọ́ba ajẹ́ wípé ẹ̀ ń tọ́wá láti bìkan ní tí ò ní lọ́jọ́ náà wàbìdìyà fàtò sàlásàtò àyà mi ọjọ́ mẹ́ta ńlọ́pọ̀jù tọ́ba lágbára jọjọ́ mẹ́ta lọ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ o ṣùgbọ́n èyí tó gbójú sí inigéni ńlọ́jọ́ mẹ́ta kọjẹ kó mú sí ọlọ́run ọlọ́run mọ̀ láti rí wọn náà fún jẹun nítorí bá jẹun náà làá méjì ẹjọ jẹ ẹjọ jókòó ẹjẹ ọlọ́wọ́n fún àlùbáríkà sí yóò yòóyìn àdéhùnsàtà wa sọ pé fàmà bá àjàdá àlìkà fàwọ́ sọ́dáka lẹ́yìn èèyàn sàrà àlàsán ló kù wàlá yẹ hìlù làwù ayẹ́tú yà ń dàwù àtàyò àríjàmù ha ní kéde káwò àtàyò àríjàmù kọ̀wá ẹlẹ́tọ̀ fàlejò náà kọ́wá sáàtì tẹ àkókò tí ní tó ti máa jẹun tí tí ó fi wá di pé yọ wá di wàhálà tí ẹ̀ ń tọ́ bá lálejò nígbà tó wá ti di pé kọ̀lọ́mọ́ à nígbà bá yá yóò tó ń bẹ̀. níta fẹ́ ló ń bẹ ni pé nígbà tí àlejò bá wá nítọ́ dáa jù náà ni pé kọ́ sàpẹ́lẹ̀ àlejò yẹn ìbáàdà tó ṣe lásìkò òun òun tí ọ̀yọ́ náà balẹ̀ kè mú. No?

ànẹ́bí sọ̀rọ̀ wa sọ pé fàlà tẹ́fọ́ àlì ẹ̀wù tí tóbi ọlọ́run tẹ̀ fún yàn gbọ́dọ̀ kọ̀ fún yàn gbọ́dọ̀ mọ́tẹ̀lẹ́ tọ́lọ́run ṣùgbọ́n ìtẹ̀lé tọ́lọ́run tí ó jẹ́ kó o ti fi ibì kan ó ó ó ifi tó fi ibì kan torí pé ọ̀fẹ́rẹ́ ìbáàdà yẹn yóò jẹ́ kí àtẹ ẹ̀wọ̀ ọmọ bá wọn. ànẹ́bí sọ̀rọ̀ pé fàlà tẹ́fọ́ àlì mọ́tẹ̀ bẹ́ẹ̀ nígbà tó bá fi gbogbo òru tó gbogbo ẹ̀yìn náà fílà tó wá di àárọ̀ tó wá sùn lọ bọ̀nàkù ọ̀sán dé oorun ò tí ì dá lójú rẹ̀ ó sì ń sùn lọ ni àwọn kan bí ọmọ ara rẹ̀ ìjẹ́ ìmúta ní ẹ wá ìgbà wo lọ́wọ́ sójú oorun ló ti wá àbálẹ́ tó fi yẹn náà fílà àbóògbé ọlọ́run ti kọjá ẹ̀mú yọ ọmọ wa ọkùnrin ó lè wà bọ́ lé fíọ́rì lásán gbogbo yìí ọlọ́run tó ó ní kó o ṣe iṣẹ́ iṣẹ́ ọ̀lọ́ náà wà pa àlùbáríkà fún ọ. oníwàsómù àfẹ́ máa fàṣikó kan gba awẹ̀ máa fàṣikó kan jọ kan ẹ̀wà gbọ̀ntàn ní sọ̀tọ́là ń sọ fàyín náà lè jása díka àlẹ́ ka hakan ara rẹ tó ń wò yìí náà ní àwọn ẹ̀tọ́ kan lọ́dọ̀ rẹ̀ fún ìsinmi má fi wàhálà ìbádà má fi hàn lé mọ̀jù. wàyí náà lé àyìnlé ika àléka àkọ́ọ́nù ojú rẹ̀ iná òun náà ní àsìkò kan tí ọmọ sinmi tí a bá fẹ́ kójú òun ọtọ́jú ní àwọn ẹ̀sẹ̀sáìsì kan tí ọmọ ṣe tí a ti ṣàlàyé wọ́n jẹ́ ọjọ́ pé ọkàn sábà lọ́jọ́ kakọ́ àǹgbà sanni sáà òní fún sinmi ẹnìkan wọ́n ròyìn rẹ̀ onímọ̀ ẹ̀dùkú ṣàdúrà ní sáà débi pé sọ́júrì wọn ní kọ́ wá ṣe fẹ́yìn rẹ̀ nígbà tí ọgbà dùn wọ́n ní sẹ́wọ̀n ní à ń ṣe mo tó á dìtẹ́ sílẹ̀ dídókò sáà ni kò sí inú ìsìláàmù ọkọ̀ sọ pé ń bu àtúkọ̀ àtúkọ̀ sọ́la àtúkọ̀ jọ àrùn àtúkọ̀ làdúrà ẹlẹ́yìn àtúbà ni àbẹ́yìn mẹ́jọ wà ní dẹ́nu nìkan tó ọlọ́run ṣàdúrà lọ wọ́n ń tanra rẹ̀ jẹ lórí torí gbogbo ìgbésí ayé rẹ̀ àdúrà ni gbogbo ìgbésí ayé rẹ̀ pátápátá àdúrà ni ọ̀fẹ́ jẹun àdúrà ọjẹun tán àdúrà ọ̀fẹ́ wọ tọ́lẹ́tì adua, ọjáde kó adua, àdúrà ọ̀fẹ́ wọ mọ́sálásí adua, ọ̀fẹ́ wọlé rẹ̀ adua, ọ̀fẹ́ jáde kó mi àdúrà ọlọ ti bọ̀ ó dé inú ilé àdúrà ló ń ṣègbè tó wọlé kí n ata wá rán ọ wípé àsìkò kan ní àdúrà tọ́ba yìí pé kùránì rẹ ọmọ aráyè kan gbogbo àsìkò kan ló fi lẹ̀ gbà jẹ́ ẹ̀ kò sí wọ́n bí kó change o ṣùgbọ́n àmọ́ ẹ pé òun ti àdékèrè fún nǹkan kọ̀ áàdì àbọ̀ òun ti àdékèrè fún òun sọ àwọn àtìká nǹkan wá ní àtìkọ àdúrà ni bá lè gbowó àwa yóò jókòó ni kí èsè tán o ti kà sí pé àsìkò péréyà òun ni yóò tún wá máa sọ́ǹsọ̀ sí àríyìn ni o bàbá tẹ̀ láti ọ̀dọ̀ fi ń sin náà bá ní ọsọ fún yẹn pé àsìkò péréyà rẹ̀ táwọn ń tẹ̀. àdébùwọ̀sálà láàlú wọ̀sálà sọ yìí pé

ọlọ́run ti dálé ayé ìgbónú síbẹ̀ ọmọ ti yẹn mẹ́ ẹni tó wá ìtúnṣe òun náà ìyún ni ó tún fi sin lọ́run lásìkò yóò gbà fọlọ́ yóò ṣe sùúrù wọn náà tó wá lọ kí ẹrọ ju ẹ ti sùúrù o wọn náà tún ṣe ìbáàdà tiẹ̀ lára ẹ̀. òjijì ọlọ́sàn sáà sọ pé wà iná ìzáwórí ká àléékà àkàn dáàmú záírì nìyẹn àwọn tí wọ́n ń bè ọwọ́ àwọn náà lẹ́tọ̀ọ́ kan lórí rẹ̀ wà iná ìzáwórí ìyàwó rẹ òun náà lẹ́tọ̀ọ́ tó fi bá tó sùn tọ́ bá pọ̀ ó lè mọ́jẹ̀ sí súnmọ́ nìkan kó o jókòó tì ọ̀rọ̀ tí ń bà mí jẹ́ tọ́jú tí ọba sọ bá sọ ibi fi ń ṣe lára ẹ̀ òde nìyẹn ọmọ tó fi lé ọmọ bàjá ọmọ bàjá òdì fún kínní ó lè bá ní tí tó tètè parí ẹ̀ ni tó bá fi lè pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọmọ jáde èmi ọba ti rò tí ọba sọ ibi the first one rí báyìí òru ẹ̀bà ọwọ́ àpé ọ̀rọ̀ rẹ̀ ń ta ó lórí jù ta ló fẹ́ ṣí àrẹ̀ pẹ̀lú tí ó fi ń bá ń dẹ́kù lọ́kàn rẹ̀ ọba ti bá ẹ̀wù rẹ̀ tó bá ti yàn kó tó <laughs> ìwọ náà fọ̀rọ̀ rọra rẹ rò kí nǹkan bá ń bà ọ́ níjẹ́ tó ì sí ìdèlé bẹ́ẹ̀ tó bá rí lẹ́gbẹ̀ẹ́ rẹ náà lẹ ẹlòmí ọmọ sọ̀rọ̀ lórí ọ̀kadà nígbà tó ti mọ ọlọ́kadà rí tẹ́lẹ̀ lọ. <laughs> ìdílé ń dòlẹ́ mi lé sọ ẹ̀ka náà ti sì kọ́ gbé náà nù. <laughs> bọ́lá ọba àlejò láti dá wa nù bó ṣe dá wa nìyẹn sábà tí ro nǹkan tó ń dùn wá lórí ẹ̀mí tó mú wá lẹ́mìí ká ṣe àrè pẹ̀lú ẹlòmíì kọ́kàn wọlé fúyẹ́ bẹ́ẹ̀ àti ọ̀sọ̀ wípé ẹ̀jẹ̀ òfúyẹ́ <laughs> ẹlòmí ìfìyè lọ́dọ̀ obìnrin yóò tún kàn fún yín nítorí òfin gbọ́dọ̀ báyàwó rẹ̀ jà lọ títí nù yóò tún kàn fún yín ọba di pé ẹni ebú ní bá dámọ̀ràn tóun sì ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́wọ́ pé àwa náà nìyẹn fi ń kọ́sẹ́ àwa náà nìyẹn kọ́sẹ́ wọn ọlọ́bì kan rí ọ̀lọ́bì ọkọ̀ kan rí ẹ̀yẹ́ já máa ṣe pẹ̀lẹ́ pọ̀ pẹ̀lú ọ̀gọ́ náà máa kó àwọn ṣe. wáyé nẹ́ka àṣà á ń yẹ kúrú làbíkà ọmọ ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run yẹn sallallahu alaihi wasallam anábì ní kó ṣeé kẹ́mi rẹ̀ ó gbó o wà hasibika an tasuma min kulli shari thalathata ayyam ẹ̀mí rẹ̀ lè gùn kó lè rárá lò lọ́jọ́ ọ̀la gbogbo oṣù kọ̀ọ̀kan ma gba ọjọ́ mẹ́ta nínú thirty àbí 29 ìṣẹ̀ríà gbọ́jọ́ mẹ́ta ọjọ́ mi yòókù ọ̀rọ̀ jíjẹ́ ọlọ́run ní sallallahu alaihi wasallam fa inna bi kulli hasanatin ashra amthaliha torí pé gbogbo sẹ́kọ̀ ọ̀kan tí yẹn bá ṣe ìlọ́po mẹ́wàá aládá ń bẹ fún tọ́lọ́n bá nìyẹn ọ̀dà yóò tún pọ̀ bá lọ lọ́dọ̀ ọlọ́run fàdáàlì kàdáà ajẹ́ bí ìgbà tó gbogbo ọdún kan tó ṣe kí tí o fi gbàwẹ̀ nìyẹn torí pé tó bá ti gbàwẹ̀ ọjọ́ mẹ́ta láàrin oṣù ọ̀sán gbà gbogbo oṣù ń gbàwẹ̀ lórí lọ́dọ̀ ọlọ́run kọ́lá <laughs> tani sọ̀rọ̀ abdullahi ó ní fáṣà dádìtù fáṣù dídà àláyà mo le fún mi kí wàá ní nǹkan líle ọ̀hún fáyì mo lè gbàwẹ̀ ju mẹ́ta lọ láàrin oṣù òjijì ọlọ́run ẹjọ́ ọlọ́run lọ ní fàṣọmúfé fúlùlì jùmọ̀ àti sàlátàtà ìyá ajẹ́ pé gbogbo ọ̀sẹ̀ máa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ọmọ ọdún mẹ́rin jẹun so mẹ́rin tó bá táǹtì ẹ̀ pẹ̀lú mẹ́rin tó jẹ́ sixteen days tọ́mọ fi jẹun ní àárín oṣù kan ọmọ fi méjìlá gbàwẹ̀ ẹ̀wọ̀n gan kọ́ọ̀lù ta ló sọ̀rọ̀ tàbí òlọ́sọ̀rọ̀ abdullahi bin amr bin al-aas ó ní ó tún wá sọ yìí pé fáṣà dájútù fọ́ṣù dídá àláyà wọ́n tún béèrè fún nǹkan líle àjọ ọlọ́dún mú lè fún mi sallallahu alaihi wasallam kí wá lòun ṣe tó ń fi sọ pé òun béèrè fún nǹkan líle òun sọ pé òtí àwọn mẹ́ta ní ọ̀sẹ̀ kan láàrin ọjọ́ méje mo lè gbàdúrà ẹ lọ anábìwọ sallallahu fàṣọmọsọmọ nàbí jìlá ìdáwó ayáké máa gbà wẹ anabi ọlọ́run pàǹpẹ ìdáwó gàrí sàlátù sàlá òun bá bẹ̀rẹ̀ pé kí ni àwẹ̀ ìdáwó ó ní ní sùdáhà ìdajì ọdún ni máa fi gbàwẹ̀ inú rìwáyà míì ẹni pé yọ gbàwẹ̀ ńjọ́ kan òní gbàwẹ̀ ńjọ́ kan yọ gbàwẹ̀ ńjọ́ kẹta òní gbàwẹ̀ ńjọ́ kẹrin yọ gbàwẹ̀ ńjọ́ karùn títí máa lọ ọdún tiẹ̀ ni ọdún tó yọ ọlọ́run tí ìbá ti fẹ́ ńtọ́lọ́ ń bá rọ̀ fún so easy ààwẹ̀ adùn tá à ń rí lára rẹ̀ ni pé nígbà tó lọ́n pa láti fi ká ṣe é àwa ń ṣe àfimójú rí ọlọ́run láàfin kàsí pé máa ń mú ara lẹ̀ ṣùgbọ́n ní pápá rẹ̀ ìwọ náà mọ̀ ìpè ọ̀gbá wẹ̀ ìjọ́kìnrin ìjọ́kìnrin ìjọ́kẹta yọkọ̀ sí bákan nígbà bá yára yóò tún mọ́ra nígbà tí bá ń dọ́wọ́ parí lọ <laughs> yọba tó di nǹkan ẹ̀wò títóbi ọlọ́run so tabaari yẹn kọ̀ọ̀kan tó yẹ kó òun ò jẹ́ ẹni sílì yẹn òun jẹ́ sani nínú àwọn èèyàn sànẹ́bí sallallahu alaihi wasallam tó ń tíkó ti jẹ́ pé ààwẹ̀ jẹ́ ìbáadà ọ̀fẹ́ káfíìsì pọ̀ jù tó ń tí yẹ pé sọ̀láàtù irun ọjẹ́ ìbáadà ọ̀fẹ́ kọjẹ́ kó láàfíìsì jù táàfi wá rá àwọn nǹkan mìíràn nípa ọlá tí ń bẹ fún àdínáfákàtọ̀ alẹ́ àhàlì ànẹ́bí sallallahu alaihi wasallam ọsọ́nù sọ̀rọ̀ Bukhari látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé àtàí alàlẹ́ sọ àdìmọ̀láti wal miskin kálímùjáhìdì fi sabilillahi abùlẹ̀kọ́ ìmìlẹ́yìnlá sọ ìmìlẹ́hà ẹ̀yìn yòówù tí bá ń ṣe kìràkìtà ní sáyé ìdádó bí alẹ́ sọ̀lá ti ní yọ́rùn ni saye ìjùmọ̀ àti fásááwó ìdádó kìrìlá ẹni tí ń ṣe kìràkìtà tí ń ṣiṣẹ́ alàlà àrímọ́là lórí igbó ni okó ṣe jẹun ọkọ rẹ̀ ti kú ìyàwó tẹ náà ti pé mẹ́rin àbí òtí pé mẹ́rin ọ̀lágbára àti fẹ́ ṣùgbọ́n bóun ni ó ti jẹ bóun ni ó ti mu ọmọ tó ń bẹ ńlẹ̀ àwọn èèyàn orí náà rí ìwọ lórí náà rí àbáwọn tí ẹ rí náà rí kọ́lọ̀ wọn kà lómi bí kálukú ṣe sojú kòkòrò àlùfíà ẹ wá ti kiri àtìtà lórí pé bóun ló ti jẹ bóun ni aya tẹ ló ti jẹ bóun làwọn ọmọ ti jẹ bóun ló ti tún náwó sínú náà ọmọ rẹ wọlé ìwé ìwọ náà ni ọwọ́ yunifásitì kiri àtìtà náà ni lórí pé ìtẹ́mi náà bá lè ṣe ń tó kú ọkọ̀ ọjọ́ kọ̀ọ̀kan tí kálukú náà ló bẹ̀ ọ̀ntàn lọ́ndọ̀ náà nù bọ́tù wa ní lẹ́nu gbogbo bọ́ọ̀sà mọ̀ ṣe bí ọ̀nà balẹ̀ ṣe kó o tó dágbére báyìí ẹ̀ ń bá ń ṣe kiri lórí oko lórí miskin tálákà tí ò ní tọ́n wá bóò ní ó ti jẹ bóò ní ó ti mú òtí ní já fi ìtẹ̀lé ìlèlà ọdá ìgbẹ́gbẹ́ tó di gbàdìgbọ̀ tó jáde tó ọ̀nà tó ṣe tó fẹ́ lọ jagun. ìmì lẹ́yìnlá sọ ìmì nàá abẹ́ńtẹ́ tó gbogbo òru rẹ̀ bàbá tí mẹ́gbẹ́ bá ti tó báyìí náà sílẹ̀ ìsìlà tó wá ti gbogbo ọ̀sán rẹ̀ àwẹ̀ ní fi ń bà ipò tẹ́ni ẹ wà ipò ẹ tí fi gbogbo alẹ́ kírun tí fi gbogbo ọ̀sán gbàwẹ̀ lọ́wọ́ ẹ wọ láti bẹ́ẹ̀ kéèyàn ọmọ kápá lórí bóòlù wọn ó ṣe fún àwọn fámìlì òun ní halali jẹ gbogbo àwùjọ bá ń ṣe ara ìbáàdà ni àìsí ṣàlàyé ìtìwájú ìbáàdà wa ní Islam ọ̀nà mẹ́fà àti ṣàlàyé nínú ẹ̀ náà ni ìtọ́jẹ́ mọ́ ìbáàdà kí ni o ìtọ́jẹ́ náà náfàkà kama náwó bóòlù ó ti rówó tọ́wà náà ọgbọ́dọ̀ ṣe tapá lórí fi ibi kan jù kan lọ tí ó fi wá di pé nígbà tó àlàálì ọwọ́ ọmọ jẹ àràmù ọmọ sọ ikú tí yọba jẹ àràmù lù tá wà yìí sọ̀rọ̀ nu ẹnìkan náà lọ sọ bẹ́ẹ̀ o bàtà ti wá fún ọmọ jẹ ṣé gbogbo ẹjọ́ wa wà ní India náà ni ó ń dára mú ọlọ́run dákun kọ́rọ̀ ìjẹ̀mú náà fún wa o aláhùnmá ìní àtàlùkà ìhúdà wàtúkọ̀ wàlẹ̀ àfáàfá wàlẹ̀ bínà àjọ àdúgbò sallallahu alaihi ìrẹ́ ọlọ́run àtàlùkà ìhúdà ọ̀nà àmàtẹ́yìn òfin ní sọnù mọ́ ẹ̀rẹ́dọ̀ ìrẹ́ ọlọ́run Allahumma inni as'aluka al-huda wat-tuqa ìbẹ̀rù ọlọ́run mọ̀ ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni wálé azab tí yóò mójúkò bí haram kò rí ara ń báyìí kò sì gbójúkò mẹ́ ọlọ́mọ́sá àti rẹ̀ fún wa ọlọ́ àti tó wọlé àná rẹ̀ ara mọ́ wọ́ọ̀yàn lójú ni lówó lóbìn lóríṣiríṣi kọ́lọ̀ kó fún wa ní àfáà kó fún wa ní ọ̀rọ̀ tó ṣe pé à oníjà síbi lọ bí haram wàlẹ̀ zina àti ọ̀rọ̀ àyùn sàlám ọ̀tọ̀rọ̀ àjàlìjìnà ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ dákun mọ́ta àti bẹ́ẹ̀ fún wa o wọlé àti tóbi rẹ̀ wọlé àánú rẹ̀ o. ọ̀rọ̀ wa nù sọ́yìn Bukhari látọ̀dọ̀ Sa'ad bónú Abi Waqqas radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ abẹ́ mi wò ńjọ́ kan wà á nàmọ̀ rí bóńbè mọ́kà àìsàn sì ń ṣe mí wà mọ́kà ńjọ́ náà mo wá ní ìrẹ́ ọlọ́run máa ló ń sí ibi máa lè ó ní ìrẹ́ ọlọ́run mo ní owó ìwọ náà mo ní owó ó wù mí kí n dà níyàn sàrà lórí owó mi n bá ti kú tẹ́sí gbogbo ẹ̀ sàrà ọ̀nà anabi ni ọgbọdọ tó rẹ sẹyìn òpétẹ bí tọlọ ńlọ bẹ́ẹ̀ tẹ kan kó tó ń kan jẹ èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ sí lọhùn kákọ fún ló ní ha abudani ìdá àtọlá sọ fún mi náà nípa abudani torí ẹrú sin Ọlọ́run náà lànà ìgbà bàtà sọsọlá tó sì ń àbújá ọgbọdọ ha. عبدا إذا صلى رأيت إن كان على الإهدى أو أمر بالتقوى síbẹ̀rù ọlọ́run wá nípa àfẹ́sìn kì í sì bẹ̀rù ọlọ́run ọmọ tó bá ránṣẹ́ tó bá múná fílà pọ̀n ọlọ́ ti di sùúrù o. ẹni ìfẹ́ ṣètò ọlọ́run ṣùgbọ́n sáṣejù ọmọ bá wọ̀ ọ́ kọ́ balance níbi ìjà kà náà abudu ìrẹ́ láàmú ẹ̀sìn anabi wasala láà tí wọ́n fi la wọ́n ti gbogbo owó rẹ̀ ti sara kóòtù fàṣẹtọ̀ mo wá sọ fún pé ìdajì ńkọ́ kí n fi ìdajì ilẹ̀ fáwọn fámìlì mi kọ́ọ̀lẹ̀ láà anabi sọ̀tà mi kò bá sọ̀rọ̀ àmọ́ wọ́n ti bẹ̀ kóòtù fàṣẹtọ̀ mo ní kò burú ìdáta dẹ́nfí ṣe sàrà kí n fi ìdá méjì nù mẹ́ta ṣe ń filẹ̀ kọ́ọ̀lá. الثلث والثلث كثير أن تدع ورثتك أغنياء خير من أن تدعهم عالة يتكففون الناس في أيديهم وشلو ستاقى في الثلث والثلث كثير ورحمة الله قلوا لي وشلو أتي إقراته قل لي ثلث تنتبه جايته lọ́dọ̀ tòun túlùsù nǹkan náà tún pọ̀ kìí ṣe pọ́pá pọ̀ jù òun náà pọ̀ ṣùgbọ́n àbí òjì lọ́wọ́ túlùsù ló fi jẹ́ pé wàsíyà àsọ́ọ́lẹ̀ káàbà sọ nínú Islam kọ̀bọ̀dọ̀ kọjá túlùsù àsọ́ọ́lẹ̀ wo ni àsọ́ọ́lẹ̀ ibi abẹ́ẹ̀fì kankan ti sàrà nù dúkìá wa tá a bá kú tán ibi tí wọ́n bá wa mú sẹ́lẹ̀ ìgbà bá kú tán ìlànà tèmi wàsíyà sẹ́yìn tó wà sí yà àsọ́lẹ̀ kórìbìrìsì èmi ọba sọ̀rí àmọ́ èmi òní bá sọ̀rí àmọ́ èmi ọjọ́ ojúṣe tọ́jà pé túláàsì ni ọgbọ́dọ̀ sọ lágbájá jẹmí lówó èmi jẹ lágbájá lówó túláàsì ọgbọ́dọ̀ sọ kalẹ̀ torí owó tí wọ́n jẹ ẹ̀tọ́ rẹ kọ́nu tó bá kú tẹ́ ẹ̀tọ́ àwọn fámìlì rẹ ni nígbà tó ọba wa sọ ta ni wọ́n àlọ́mọ wákàtí ẹgbẹ́ jọ tá ń jẹ bàbá wa lówó a owó ni o. bẹ́ẹ̀ tó bá ti sọ o ti ṣe ìtọ́sọ́nà fún wọn lórí ẹ̀ wọ́n lè wo nǹkan sọ pé ni ọ̀rẹ́ bàbá wa náà lẹ́jà lọ bá àti ní evidence. èyí tí wọn náà jẹ́ èèyàn tó òfin ní rojọ́ gbogbo àwọn èèyàn wà sí nínú general bequest or general will ṣùgbọ́n wà sí ń wàsíyà wípé nínú dúkìá mi o ẹ bá ń fi ìpín kan tọrọ ń bẹ̀ tí n bá kú tán tí n bá sì kú ẹ gbọ́dọ̀ mú tí n bá kú tán ní fún wọn kún ti sàrà nìyẹn Islam yọ̀ǹda fún wa ìyẹn lẹ́ni wá ń béèrè pé sékù wọn sọ pé fúlùfù nu dúkìá àwọn tí wọn fi tọrẹ tó ń bá kú tán àníṣà sáà pé àtúlò o lè fi fúlùfù tọrọ wà fúlùfù kẹfì fúlùfù tún pọ̀ òṣìṣẹ́ ọlọ́run wá mú ìtorí ntọ́sọ kó o fi àwọn fámìlì rẹ lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ní ó lóore ju kó o fi wọ́n lẹ̀ ní tálákà tí wọ́n tọ́wà kútọ́ tí wọ́n máa tagbe ẹwọ nǹkan ńlá ìwọ bẹ́ẹ̀ tó dúró kó o fẹ́ gbalada lọ́ba nítọ́ bá ti kú tán gbogbo dúkìá rẹ pátá wọ́n lọ fi kọ́ mọ́sálásí kan ẹjọ́ mọ́sálásí ni ẹ̀ tẹ́ ìfẹ̀lítọ́lọ́ nǹkan gbọ́kọ̀ bá tẹ̀lé àmọ́ ó ti fi kan jù ìtẹ̀lítọ́ náà ni káwọn náà ò nínú dúkìá rẹ̀ fún ọmọ fi tẹ̀lé náà lẹ́nu ìgbò bá kú ẹ̀ ń bá ti lẹ́nu fẹ́rẹ́ lórí fámìlì tó bá kú gbára mọ̀ ọ̀rọ̀ ọkọ̀ dáhùn kò sí tẹ̀lẹ̀ àfi táwọn náà ti dá ọ̀rọ̀ ọkọ̀ kọ́ dáhùn náà kódà bó ní bó olówó ń bá ń ti prọ́sẹ́sì mú òṣègùn tó rí gbà ó dùn kọ́kọ́ máa jà láàrin àwọn tó ta ní ọgbà tí òun sábò sí o wọ́n jẹ́ pé ọgbà tó ní pé fáwọn yòókù o ìdí náà yàrá rẹ̀ wọ́n sàyé kọ́kọ́ lọ gbé àgádágodo gbangbangba wọ́n kọ́ sáyé lọ gbé kọ́ná kẹ́lò mìíràn máa ju ilẹ̀ lọ yàrá ìpè ìgbà ti dàrú <laughs> ọlọ́dún dàkọ ìta fi rẹ̀ rí nǹkan lámọ̀ ni ọlọ́run. bójú wo si dàrú mọ́jẹ́ yìí wọ́n dàrú bójú wo ṣe dàrú ọlọ́mọjẹ́ yìí wọ́n ọlá tuntun wọ́n láàánú rẹ̀ o lè kó ní nǹkan à nígbà bá kó sọ́mọ̀ kó ní nǹkan. sànẹ́bí wọ́n sọ́lá láàrin wọ́n sọ́lá nǹkan fún ayé pé kó fi wọ́n lẹ́nu tó ní ọrọ̀ ọbẹ̀ tà ju kọ́ wá fi wọ́n lẹ̀ ní olùsí lọ tí wọ́n máa tọ́jú léka tí wọ́n máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn wà máa má àǹfàkìtà fáwọ́ alákàsọ́dáka gbójú lọ náwó tó lórí fámìlì rẹ iṣẹ́ ládá ló ń ṣe ó tún mọ̀ gba ládá lórí ẹ̀ tàrá ló ń ṣe òṣìṣẹ́ ọlọ́run ní hátà lókómọ́tà tẹ̀rẹ̀fáàrùhá sí tìmọ́ra àtìkà tèmọ́ òkèlè àmàlà tó gbèsè ẹnu ìyàwó rẹ sádàkà ni lásán pé ìtọ́rù sọ́yìnì ìtọ́rù sọ́yìnì àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan tó ń pèsè oúnjẹ fún bàbá ńlá ìtọ́rù sọ́yìnì lọ́kọ́ ti ń tẹ̀ kó tó kàn tààrà àtà tọ́ba wa kù ní tààrà àtà ṣùgbọ́n ojoojúmọ́ tó ń pèsè ní wọ́n jẹ ìtọ́rù sọ́yìnì ló ti ń jẹ gbogbo wọn ti ń gbà lọ ọ̀ngbàlágá ló gbogbo wọn pátápátá tọ́ba wa tó jùṣe rẹ ẹlòmíọ̀ obìnrin tá a bá ní kájé kọ́ mọ ọ̀nà ajé tí ò ní kó bá ìsìláàmù rẹ̀ ọmọlúwàbí rẹ̀ iyì rẹ̀ ó jẹ́ nítorí pàtàkì kọ́mọ̀ jẹ́ pé nígbà sábà wà bá dágbére ibi zero ni ó ti wá bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ tí yóò tó wà àìsí tẹnumọ́ ikú tí ń pa wá ìtò ní ìdìjẹjú mẹ́wàá o èyí ní ìdìjẹjú márùn ẹkọ ju ìjọ kan ilé ìjẹba mo ní kí mo ní kí mo ní kí kí n san kí n ké jọba àbí ọlọ́run dáadáa ẹyọ kan láì rìn ọ̀hún lára wáyà ọlọ́run ò jẹ́ ń dáwọ́ ní. olú ẹ lọ́dún yẹn ẹ wà máa wáròyé ẹ kíní kan ni ó ṣe tó fi kú kíní kan hmm, àròyé tí nù kànáwó àti àtìbáàbù alimotu wà áhìlú okùnfọ̀ oríṣiríṣiríṣi láàmú sọ ń pa tó ṣe púpọ̀ wá ṣùgbọ́n pé ẹyọkan náà ni ẹyọkan gbẹ̀mí ti ẹ̀yọ́ mọ̀ lọ ẹ̀yọ́ máa ti gbé ẹ̀mọ̀ sàròyé mọ́ láti nínú títẹ̀lómi ìbátúndé kọ̀ọ̀kan yóò tún gbani nínú ẹ̀yìn tẹ̀ǹkì nǹkan bóyá lọ́kàn yóò gbani kọ̀ọ̀kan dáa ó ti sunkún pọ̀ ń gbójú rẹ̀ wá wú lẹ́yìn gbaná bá fún lábẹ́rẹ́ ọba tuntun ẹ̀ tó wà nǹkan wí. anabi sallallahu alaihi wasallam parí àdísì ẹ pé wàlà aláàláha yarfa'uka yantafi'u bika nasun wa yadurru bika akharu ọlọ́run lè dá ọlọ́lá tó gbé ọgá àwọn kan mọ̀ ṣàǹfààní látara rẹ̀ àwọn mìíràn mọ̀ kànírà látara ìyàtọ̀ ọ̀gá lọ́lọ́ sọ ànábì sallallahu alaihi wasallam kò fẹ́ tí ẹni yẹn kó ṣe kí ni kó fi àtijù síbi ìkànnù ìbáàdà ló fi wá sàlàyé pé eléyìí balance ọ̀pọ̀ jù tọba fẹ́ fi kọrẹ lẹ́yìn ìgbọba kúkan ọjọ́ ju kúrúsù lọ tí ọba tó kúrúsù yìí dáa pọ̀ bí ọmọ àbúrò rẹ bí ọmọ ẹ̀gbọ́n rẹ òun ti kú ọmọ wa lẹ oṣù wòye pé wọn lè mọ ẹjẹ àti nínú dúkìá rẹ tọba kúkan ètò wa kọ́ ọ́bì kan ìwọ́n náà ló ń sponsor rẹ mo ti mọ̀ pé every time mo sì nílé kù ètò wa kọ́ nílé kan àbí o ti sọ fún mi iye báyìí nǹkan báyìí ni ẹ fún o ẹ̀tọ́ tọmọkùnrin kan bá nínú dúkìá mi ìní ẹ fún náà nígbà bá kú tán o ẹ̀kọ́tọ́ tí ọmọbìnrin kan bá nínú dúkìá mi ìní ẹ fún náà nígbà bá kú tán o ìdajì ẹ̀tọ́ ọkùnrin kan àbí ẹ̀tọ́ obìnrin kan ìníkẹ́ ẹ o lọ́ba tẹ̀lé háàlù rẹ̀ kìí ọlọ́run ló ti mẹ́jọ kó sáájú ara ṣùgbọ́n wà mùsùlùmí wò ó wù kalẹ̀ wọn bá ti agbẹ́ ọlọ́run tó wúlò fún wa o so a kò máa ba bẹ́ẹ̀ lọ́nbẹ̀ lọ́la inshallah ta'ala so kọ́lọ̀n kó gba ní bàdà fún wa dábàá sí ẹ̀sìn ṣe kó sàmójúkò fún wa dábàá sí tó ṣe déédéé kọ́lọ̀n kó gba ní bàdà fún wa. اللهم اجعل هذا القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب غمومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا عنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا جعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك متواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين